mo kí ẹni tó bá wo ètò mi ó dà pé eléyìí clear ń sìn mo kí ẹni tó bá padà wò ó mo kí wa bá ṣe ń kíra níkì ọlá ìkí ìjẹ ìkí ẹyẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàárọ̀ oòjíire mo ṣe ẹlàbọrú ẹlàbọyì ẹlàbọ ṣíṣe fún gbogbo wa pátápátá so mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò yìí lẹ́ẹ̀kan kò sọ̀rọ̀ so kò sí signal so i need i have to start again mo láti padà i need to start again ẹ dẹ́ rí i pé ètò tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe ètò yìí fún alájà mẹ́wọ̀ọ́ láká mo fẹ́ wo bóyá ó ń sọ̀rọ̀ bí kí n gbọ́ bí báyìí mo fẹ́ ṣe ètò yẹn fún alájà mẹ́wọ̀ọ́ láká ok ok ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ sí i so lórí program tó ṣe mo fẹ́ ṣe lánàá mo sùn lọ ni so tí bá dẹ̀ ni máa ṣe láàárọ̀ la mọ́ ẹ̀ mo lè jí kó má tiẹ̀ wá sọ́kàn mi àti ṣe so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé mo rí fídíò tí wúmà yẹn ṣe lórí ọ̀rọ̀ ògùn ó béèrè àwọn question kan ògùn láka ṣàngó ṣàngó pé ṣé ṣàngó ni ṣàngó ni ó ní àrà ìdí tí mo ṣe lo statue tọ̀ táwọn òyìnbó sọ pé jẹ́ god of thunder Thor ni wọ́n pè lọ́dọ̀ títí wọn ẹ̀ẹ́dẹ̀ rí i pé ó ṣe Ṣàngó òun náà ni Thor gbé dání ipe lórí ọ̀rọ̀ Ṣàngó Ṣàngó hmm, Ṣàngó Ṣàngó àti pé wọ́n ló tún bèrè pé ṣe torí ìyòwò fídíò yẹn tán mo bízì wípé ṣé àwọn oníṣẹ̀ṣe níbi tí One law. so eh, uh, ó tó di pé mo mo mo continue mo máa play orin orin orin ìṣẹ̀ṣe wa. Wow. bá mi show love and like If bá like the program kí ló dé. ẹ jọ ṣé mo wà ọ́díbù. ẹ jọ ṣé mo wà ọ́díbù ṣé mo wà ọdíbù ọ̀rọ̀ tá fẹ́ sọ ẹ jọ ṣé mo wà ọdíbù ẹ jọ ṣé mo wà ọdíbù jẹ́ kí n wo bí bàbá mo wà ọdíbù kò sẹ́ni tó sọ pé yẹsì báyìí mi ò mọ̀ bóyá mo wà ọdíbù ẹ jọ ṣé mo wà ọdíbù. ẹ jọ ṣé mo wà ọdíbù àwọn olóhùn omi tí wọn ò kọ́mẹ̀ntì mo máa yé ti ru program yìí o so as i was saying eh, mi ẹjọ́ tí mo fẹ́ sọ kò pọ̀ púpọ̀ ó yà ń sọ fún mi pé slow connection ó ń sọ fún mi pé slow connection eh, alájà laka. eh, i saw your post and uh, you ask question Emi o kí ń búyàn lórí programu mi i just want to educate you number one o oh, kì í ṣe oníṣẹ̀ṣe you are a Muslim and you have little knowledge àbọ̀rọ̀ àbọ̀yè ìyá mi ẹ jọ ṣé mo wà audible tí n bá tẹ̀ bá gbọ́ mi mọ́ kẹjẹ́ kí n mọ̀ so you have little knowledge of ìṣẹ̀ṣe so and uh, when you want to talk the it say the history of the ancestor you need to go back to that source not a colonial created history ó yẹ kó lọ sí source tí ìtàn yẹn ti wá àwa nìkan ṣoṣo ni mo rí nílé ayé tó jẹ́ pé àwọn ará ìta ló wá ń sọ ìtàn wa fún wa àwa èèyàn dúdú nìkan ṣoṣo ni àwọn tó kọ àwọn bàbá wa lẹ́rú àwọn ló ń sọ̀tàn wa fún wa àwọn tó kó àwọn baba ńlá wa lẹ́rú àwọn ló wá ń sọ ìtàn wa fún wa àwa ìtàn oral tradition táwọn bàbá wa sọ a ní ẹnu wọn ń rùn pé we don't want to hear ṣùgbọ́n eléyìí tí àwọn tó kó wa lẹ́rú kọ òun ni a wá ń sọ and then according to wọ́n máa ń sọ pé history is written by winners ẹni tó bá kọ story ẹ fún ẹ is your own winner for us láti ẹ ti gba láti accept history islam àbí ìtàn bible lẹ́ni it's an insult on our on our personalities reason ni pé that is that mean you have actually suppressed yourself ìyẹn alájà mẹ́wọ̀ lọ́ka for you to reject your own history ìtàn ti tiẹ̀ ìtàn ìṣẹ̀dálẹ̀ tiẹ̀ kó wá máa sọ ìtàn kó wá accept ìtàn tí àwọn colonial àwọn tó torí colonial means somebody that came to suppress you ẹni tó ẹni tó suppress ẹ tó wọ́n pa tiẹ̀ rẹ́ wọ́n gbé tiwọn lé ẹ tiwọn lé ẹ lórí ìtàn kan pè ní colonial nìyẹn so fún ẹ láti wá gbà pé nǹkan tí colonial that's why Islam àti Christianity colonial religion ni wọ́n so because àwọn Islam colonize North Africa Christianity wa colonize ìsàlẹ̀ so both are colonial religion so fún ẹ láti ẹ ti wá accept pé colonial history ó superior sí history ti tiẹ̀ is an insult to you mẹ́lọ̀wá mẹ́wọ̀láká on your own personality is an insult to you but unfortunately lẹ́nìí gbogbo wa ò mọ̀ gbogbo wa ò mọ̀ just like uh, bíbélì tí òyìnbó gbé wá fún wa nínú báíbù wọ́n sọ ìtàn um, Eh, ah, eh, Esau àti àti Jacob I will call that history an allegory Bible sọ pé just because of um, nítorí uh, uh, àsáró torí porridge ipe Esau ó sọ ogún ìbí ẹ̀ he sold his own birthright nítorí oúnjẹ tó fẹ́ jẹ and kò rí ogún ìbí yẹn rà mọ́ tí a bá mo máa ń sọ fáwọn èèyàn yìí pé báìbù bó ṣe wà èmi ò mọ̀ pa quran o àwọn lè mi ò study quran lọ títí but mo máa ń sọ fáwọn èèyàn pé bíbélì ṣe wà yẹn there is a lot of lesson to learn from the bible tí ẹ ìjọ tí ẹ bá ti ríra yín mọ́ bíi jew the day you stop seeing yourself as a jew and you stop bá rí bible bíi ìwé civilization àwọn kan nǹkan tó ṣẹlẹ̀ sí wọn in their days nǹkan tó ṣẹlẹ̀ ìtàn àwọn ìran kan and nǹkan tó ṣẹlẹ̀ sí wọn you will be able to understand bible better wà bible ayé ẹ pẹ̀lú brain ẹ then you can learn from the bible because we àwa ọmọ èèyàn dúdú lè ní a ò kọ́ ẹ̀kọ́ nínú bible but why the reason tí ẹ ṣe lè learn nínú bible ni pé ẹ ti sọ ẹ̀sìn di okoòwò nǹkan tí àwọn tó lẹ̀sìn òfin ẹ̀sìn wọn ṣe òun lẹ fi ń ṣe àwọn tó lẹ̀sìn wọn ò sọ sìn wọn wípé kẹ máa fi jagun fún bóyá kẹ sick pé kẹ lọ sí chọ́ọ̀chì kẹ lọ máa gbàdúrà fún healing yẹ wọn tó bá kọ́ bàtẹ̀ kọ́ sínú báìbù pé oníṣègùn làwa ní jésù àbáni nígbà tó mọ̀ pé oníṣègùn lá ní jésù wá ìtàn ṣe kọ́ hospital fún wa i don't know the people who brought uh, hospital for us no oníṣègùn lá ní jésù lóòótọ́ so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí í lo brain wa oníṣègùn làwa ní jésù àbánidáró ọ̀rọ̀ rẹ̀ mú ni lára dá ká gbọ́ orin ti Jésù ìró dídùn lórí seraph orúkọ dídùn ní àwọn orin tó dùn jùlọ ní Jésù Jésù Jésù but why tán ṣe kọ hospital why why tán ṣe kọ hospital fún wa ṣebí oníṣègùn ńlá ni Jésù ǹjẹ́ bí ó yẹ káwọn ṣebí kò yẹ kán kọ hospital fún wa náà ó yẹ kí wọ́n sọ pé ká máa porúkọ Jésù ká máa fi gba healing ni ọ̀tọ̀ òyìnbó gbé hospital wá mo máa ń sọ pé èyí táwa dá nínú ọ̀rọ̀ àṣìṣe tí wàhálà ta kúra wa sí lórí religion èyí táwa fọwọ́ ara wa fà ló pọ̀ jù reason ni pé àwọn bàbá wa wọ́n ń practice ìṣẹ̀ṣe wọn ní ó ní àwọn àmì nínú ẹ̀sìn tó dẹ̀ gbà kò sí àmì inú ẹ̀ wọ́n wá ní láti fẹ́ẹ̀kì fẹ́ẹ̀kì ẹ̀ káràkítà tuntun tó ẹ̀ṣẹ̀ ń sìn wọ́n yẹ fi rival èyí tó ti wà ńlẹ̀ tí ò dẹ̀ lè ṣẹlẹ̀ nǹkan tá fi kóra wa sí problem lẹ́ni nìyẹn ipe ẹ ẹni tó rí bá ń fọ́ kó máa lọ ọ̀dọ̀ jésù ẹni tó bá ń wóyún kó máa lọ sọ́dọ̀ jésù torí pé àwọn bàbá wa láyé àtijọ́ wọn lọ ń tọrọ ọmọ lọ́wọ́ ọ̀ṣun wọn lọ ń tọrọ ọmọ lọ́wọ́ ṣàngó wọn àtọmọ lọ́wọ́ òrìṣà they run to them that's why tí wọ́n ṣe sọ tí a ṣe the way tí a ṣe ń ṣe jésù ní ọ̀dọ̀ wa à ń ṣe jésù bí òrìṣà ni yes bí bí christian ṣe gbé jésù léni báwọn oníṣẹ̀ṣe ṣe gbóríṣà nìyẹn but àwọn òyìnbó tó gbé jésù wá wọn ò dúró wọn ò rí láì lórí jésù fún living wọn fún pé láti tòlu wọn wọn ò rí láì ẹjọ ṣé mo wà ọdíbù kó má di pé mo kàn ń rojọ́ àwọn tó ní jésù <laughs> yes they built hospital yes they built hospital àwọn tó ní jésù gangan gangan tó gbé jésù wá tó yẹ pé jésù jọ wọn tó jọ wọ́n tó jẹ́ pé tẹ bá ti rí òyìnbó yẹn ẹ ti mọ̀ pé Jésù nìyẹn tó jọ wọ́n wọ́n kọ́ hospital wọ́n nígbà tí wọ́n wá tán wá wọ́n wá pẹ̀lú ìbọn ìbọn ìbọn wọ́n tún wọ bullet proof wọ́n sọ pé kẹ́jẹ̀ Jésù máa wò wọ́n àwa ní the blood of Jesus the blood of Jesus set me free from sin and sorrow but uh, in fact mo máa mọ orin yẹn kọ láyé yìí o ẹ̀jẹ̀ jésù o ẹ̀jẹ̀ jésù mo béèrè ẹ̀jẹ̀ jésù máa bọ̀ finá ẹ̀mí mímọ́ gbé mi ró bomi ara rẹ̀ wẹ̀ o ṣògùn ayé mi di tẹ́ ẹ̀ mọ́lẹ̀ kí bàbá lógo ẹjọ́ bọ́tà àwọn tó gbé jésù wá wọn ò fi ẹ̀jẹ̀ jésù wọn ò fi ṣe síl sílùú wọn wọn ò fi ẹ̀jẹ̀ jésù ṣe síl sí ẹnu ọ̀nà wọn àwọn náà sọ fún wa pé wọ́n fi ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgùntàn wọ́n fi ṣe seal ní ní ní ní Israel but wọn ò fi ẹ̀jẹ̀ má bínú Olúwayẹmísí Babátúndé Morí Abíóyè Ayọ̀bámi you are welcome torí ọ̀rọ̀ tí mò ń sọ tí n bá ti kí anybody ẹ má bínú so but àwọn ò fi ẹ̀jẹ̀ Jésù wọn ò fi seal ilé wọn tẹ bá lọ sí store wọ́n tẹ̀ tún ti wá ṣe débi lébi nsìn tẹ bá ń rajà ẹ wá kámẹ́rà tún máa fídíò yín sìn ṣé ìmọ̀ kẹ́tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí fídíò screen yẹn nìkan ló ń fídíò ní ìsìn bẹ́ẹ̀ ṣe ń rajà bẹ́ẹ̀ ṣe ń wọlé cctv ń wò yín láti ta ibi tẹ́ ẹ tún ti ń rajà kámẹ́rà ń fídíò yín kámẹ́rà ń fídíò yín ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ ń fi ẹ̀jẹ̀ jésù ẹ̀ fi ń bo ẹ̀ fi ń ṣọ́lé yín ẹnjìnìà ìlíjà ẹ̀ ń fi ẹ̀jẹ̀ jésù ẹ̀ fi ń ṣọ́ oko àbọ̀rọ̀ àbọ̀yè ẹ̀ ń fi ẹ̀jẹ̀ jésù ẹ̀ fi ń ṣọ́ oko ẹ fi ń ṣọ́ gbogbo ẹ̀ but àwọn tó gbé Jésù wá ṣebí wọ́n sọ pé ẹni téèyàn bá ń bá rìn lèèyàn máa ń wò wáì ta ṣe wá mọ ìyá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ báwo ta ṣe mọ̀ wá ọ̀ṣọ́ ju ọ̀ṣọ́ lọ àwọn tó gbé Jésù wá wọn ò fi ẹ̀jẹ̀ Jésù wọn ò fi ṣe protection bọ̀ lẹ́ni ẹ̀jẹ̀ Jésù làwa fi ń ṣe protection àwọn tó gbé Jésù wá tán bá sick wọn á lo oògùn wọn á lọ sí hospital wọ́n á ṣe gbogbo ẹ̀ tóbìnrin bá ní ìbísí tó ń wojú ọmọ wọ́n á gbé lọ sọ wọ́n ti ní gynecologist tó máa look after tó máa wo nǹkan tó rọrùn pẹ̀lú obìnrin yẹn ṣùgbọ́n àwa àwọn pásítọ̀ wa máa ní pé ká máa mọ òróró ká máa momi ká máa ṣe ẹlòmíì ti kú àwọn àìsàn míì tó máa ń ṣèyàn deficiency nǹkan tí bóyá nǹkan tó ẹ nídìí lára yín sìn ẹ làbọ ṣíṣe bàbá mi nǹkan téèyàn nídìí And body system èèyàn bóyá ó like potassium potassium level yẹn low ó máa jẹ́ O ma máa jẹ́ kẹ́nìyẹn sick O ma O ni nǹkan tó máa affect ni ara ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí lọ́ọ́ momi O bẹ̀rẹ̀ sí ní momi bàbá mi kọ́lápọ̀ mo rí yín sà Tàfíì ni. O wa bẹ̀rẹ̀ sí momi òun ṣe ó bẹ̀rẹ̀ sí ní mu omi àdúrà ó bẹ̀rẹ̀ sí ní mu omi àdúrà ó bẹ̀rẹ̀ sí ni mu omi àdúrà ó bẹ̀rẹ̀ sí ni mu omi àdúrà báwo ni o ara ẹ̀ ṣe fẹ́ yá mo rí yín bàbá mi tẹlẹ adégún báwo ni o ṣe fẹ́ ní àlàáfíà nígbà tó yẹ kó jẹ nǹkan tó yẹ kó enhance tó yẹ kó tó tó yẹ kó supply nǹkan tó yẹ kó ṣe ó yẹ kó nǹkan tó yẹ kó jẹ ó yẹ mi ò fẹ́ distraction mi ò fẹ́ distraction nǹkan tó yẹ kó jẹ ó yẹ kó sọ ó yẹ kó nǹkan tó yẹ kó jẹ ó yẹ kó. tó yẹ kó supply àwọn nǹkan tí no nutrients tí body system ẹ need ṣùgbọ́n o ò jẹ́ o lọ church o lọ ń gbàdúrà ṣó mọ̀ pé mùmú ni ẹ́ orí ẹ̀ ò pé mfm mùmú follow mùmú nítorí pé àwọn pastor yẹn mùmú ni wọ́n mùmú ló pọ̀ jù mùmú follow mùmú ni so wọ́n ti sọ̀wọ́ náà di mùmú mùmú follow mùmú so mùmú follow mùmú ló bà nàìjíríà jẹ́ débi tí nàìjíríà délé ni we were àti great nation diet of Africa but today we are backward ẹjọ́ ṣé mo wa audible ẹjọ́ ṣé mo wà audible ẹjọ́ ṣé mo mo slow connection mo ẹ bá mi táìpù yes tí n bá wà audible torí ẹ̀kan mo kàn mo rò pé mo wà mí mọ̀ pé mi sí lórí show mọ́ okay bàbá mi okay okay okay okay okay ẹ ṣe so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ibi tí MFM ah ìyá mi jọ̀ọ́ bá mi sọ fún àwọn èèyàn wa kán wá darapọ̀ mọ́ mi jàre Eh, ẹgbẹ́yẹmí so kí ni mò ń try láti sọ ni pé ibi tí mfm tó bá yé wa jẹ́ lè nìyẹn kì í ṣe mountain of fire ló ń jẹ́ mfm o mo ti ní gbogbo ẹ jẹ́ ká ní new slang wa nìyẹn mfm mùmú follow mùmú ibi tí mfm bá yé wa jẹ́ dé lè nìyẹn mfm mfm ṣó ti yẹ yín sìn mùmú afọ́jú tó ń fọ̀nà afọ́jú mfm so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé ara ìwà MFM many olùṣọ́ àgùntàn died in the presence of their because of malnutrition yes malnutrition bàbá mi thanks you for that uh, torí kí n yẹn sá lọ lórí mi lẹ́ẹ̀kan yẹn malnutrition yes o ní malnutrition o wá lọ ń pray ní church wípé fún olúwa wòmí sàn hàn wòmí sàn hàn ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù ó dẹ̀ ní malnutrition nǹkan tó yẹ kó jẹ bóyá o kàn ó ti ẹ̀yẹ kó kàn mu milk milk dẹ̀ máa supply nǹkan tí body ẹ̀ lack at that moment o ò lò o lọ́ ń momi o lọ́ ń mòróró báwo lo ṣe ní báwo lẹ́ni o ṣe ní kú so gbogbo problem ta ní nàìjíríà ni pẹ̀lú àwọn wòlíì àwọn mfm mùmú follow mùmú àwọn mfm tó ń kó ṣe understand so kí ni à ń tà láti sọ ni pé ọ̀rọ̀ mẹ́wọ̀ọ́ láká ni mo fẹ́ sọ o àti ṣàngó mo wo program tí alájà mẹ́wọ̀ọ́lá ká ṣe eh, mi ò ní bú ẹ o i'm not going to insult you the reason ti mi ò ṣe kẹ máa ń búyàn lórí program ni pé eh, it's not your own fault kò dẹ̀ ń ṣe fault tiwọ náà because me too i was once like you nǹkan téèyàn bá ti go through rí tó bá réèyàn tó ń ṣe that's why èmi ṣe ń bínú ah, lẹ́ẹ̀ ò bá mi o ọba <laughs> wọlé o bàmí <laughs> lùkà <laughs> ah, lẹ́ o lẹ́ o lẹ́ o lẹ́ o lẹ́ o èkìtì kété so kí ni mò ń sọ àbá mi adéníyì mò ń kí yín o ìfádàrè ṣe so kí ni mò ń tà láti sọ ni pé mi ì ní kíyàn kankan mọ́ torí kí ọ̀rọ̀ tí mo sọ kó má lọ sá kúrò lórí mi i was once like you torí ọbríngì tí gbogbo wa ní òun ni mo sọ pé mfm mfm ni mí tẹ́lẹ̀ gbogbo àwa tó wà ń bíbà ìta ń kọ́mẹ́ǹtì mfm ni wa tẹ́lẹ̀ mùmú fọlọ́ mùmú ni gbogbo wa ṣùgbọ́n bí gbogbo wa ṣe bẹ̀rẹ̀ sí ní wake up tí a bẹ̀rẹ̀ sí ní wake up tá a bẹ̀rẹ̀ sí ní wake up a ní àṣe mfm mọ́ yes she has no knowledge a ní àṣe mfm mọ́ so as a dẹ̀ rí pé ara quality MFM ni pé àtọ́ bá mọ̀ pé MFM tó bá máa define MFM MFM yẹn kì í ṣe mountain of fire o mùmú fọlọ́ mùmú ni pé ṣó o rí àbáwo ni Mokufayo ẹ àwọn ó máa gba ìtàn kòlóníà gbọ́ ju ìtàn ìṣẹ̀dálẹ̀ tiẹ̀ tó bá sì ní mentality yẹn tó gba ìtàn àwọn tó kó àwọn baba ńlá ẹ lẹ́rú gbọ́ ju ìtàn táwọn baba ńlá ẹ sọ MFM ni ẹ MFM ni ẹ tó bá ti ń sọ̀rọ̀ sí Allah àbí kó máa sọ̀rọ̀ sí Jésù kó máa sọ̀rọ̀ sí ànábì mọ́mọ́ tó bá ń dùn ẹ taranta ẹ gbàá ṣùgbọ́n tó yẹ pé tán bá ń bú àwọn baba ńlá ẹ inú ẹ máa ń dùn láti máa bú àwọn òbí ẹ MFM ni ẹ MFM àwọn sáyìn mfm nìyẹn ìyá mi tẹ̀ tó bá mi tẹ̀ síwájú mfm yes sáyìn mfm nìyẹn so mentality mfm yẹn òun ni àwa ń try láti àfẹ́ kí àwọn generations tó ń bọ̀ kán jẹ́ mfm torí pé àwọn bàbá tiwa náà wọ́n ṣe mfm àwọn bàbá bàbá wọn wọ́n ṣe ìran kejì bí kẹta lélẹ̀ tó ń ṣe mfm so a fẹ́ kí next generation wa kó di kó tún jẹ́ MFM bíi titi wa ìyá mi Àjíbọ́lá kan wọ́n ní mùmú fọ lómùmú ẹ ṣe jàre ìyá mi so a fẹ́ káwọn next generation kan jẹ́ ẹ jọ ẹ bá mi kọ mùmú fọ lómùmú wà ní tó ẹ ń fọlọ ẹ wọ́n tán ẹ bá mi kọ kíní yẹn MFM mùmú fọ lómùmú ẹ bá mi kọ́mẹ̀ntì ẹ káwọn èèyàn lè understand nǹkan tó ń jẹ́ MFM ẹ bá mi ṣe ẹ bá mi fi more comment sí kẹ́kọ̀ọ́ mùmú fọ lómùmú mùmú fọ lómùmú mùmú fọ lómùmú MFM mùmú fọ lómùmú kán lè mọ̀ ìtumọ̀ MFM kọ́ má rò bóyá mountain of fire là ń sọ so sáì ni MFM ni tí wọ́n bá ń sọ̀rọ̀ sí baba ńlá ẹ̀ tínú ẹ̀ máa dùn láti lè máa bú àwọn baba ńlá ẹ̀ tẹ́ tó bá ń pọ́n baba ńlá ẹ̀ lépè à àwọn òyìnbó wọ́n gbé Jésù wá wọ́n ní baba ńlá tàwọn wọ́n lóun ni olùgbàlà aráyé wọ́n ní òun ló máa ṣe ìdájọ́ ayé wọ́n ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn kò sí orúkọ míì nílé ayé yìí àti ní abẹ́ ọ̀run tó lè gba ẹnikẹ́ni là àfi baba ńlá àwọn ni orúkọ baba ńlá tiwọn wọ́n ní orúkọ yìí wọ́n ní òun ni orúkọ tó ga ju orúkọ lọ orúkọ tó borí orúkọ ni tó jẹ́ pé ní gbogbo orúkọ yìí kí gbogbo ekún kíni kó máa wólẹ̀ òyìnbó wọ́n họ́nà ancestor ancestor ni Jésù lọ́dọ̀ àwọn òyìnbó torí pé wọ́n bí Jésù bíi ti tiwa náà ni. thank you so eh, kí ni mò ń gbìyànjú láti ṣe ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bá mi kọ mùmú fọlọ mùmú yẹn ẹ ṣe ọwọ́ tẹ́ fi ń kọ yẹn ẹ máa fi ṣe nǹkan rẹ̀ wọ́n gbé Jésù wọ́n gbé ga so bẹ́ẹ̀ ni bàbá mi he didn't commit suicide so wọ́n gbé Jésù wọ́n gbé ga wọ́n sọ pé òun lórúkọ tó borí orúkọ àwọn arab àwọn náà tún kọ tiwọn náà wọ́n ní ànábì mọ́mọ́ wọ́n lòun ní àkọ́dá Allah wọ́n ní ní gbogbo ayé yìí o Muhammad tàwọn o òun ní gbogbo ayé máa tò sí lẹ́yìn gbogbo nation ló kọ history tí wọ́n dẹ̀ ní òrìṣà tí wọ́n sọ pé òun ni aṣíwájú bí àwọn kan ṣe gbà yí pé Buddha ni aṣíwájú tẹ́ bá lọ study Hinduism àwọn Hindu gbà yí pé krishna ló ń bọ̀ wá jọ́ọ̀jì gbogbo ilé ayé yìí same way ni àwa náà nínú ìṣẹ̀ṣe wa náà we have history nínú ìṣẹ̀dálẹ̀ tí wá ń sìn tán bá ní olórí ayé Ọbàtálá ló lórí ayé Ọ̀rúnmìlà ni aṣáájú ẹ̀dá kó tó di pọ́n gbé Christianity wá aṣáájú yàtọ̀ sí olórí ayé ipò aṣáájú tó Olódùmarè fi Ọ̀rúnmìlà sí ni pé is the wisest òun lolódùmarè sọ pé kó líìdì gbogbo àwọn irúnmọlẹ̀ kó máa gba ìmọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni tó bá ti ń gbàmọ̀ lọ́wọ́ ẹ̀ òun náà ni aṣáájú so Ọ̀rúnmìlà bára Àgbọnnìrègún òun ni aṣáájú òrìṣà ńlá òun ni bàbá gbogbo àwọn òrìṣà òun ni àbá àrìṣà òun náà ni olórí òun náà ló ń pè ní ọba àrìṣà òun ni ọba ọba náà ni gbogbo ọgbọ́n ló ṣùgbọ́n tó bá ti sọ pé jẹ̀bú ti ure lẹ́sẹ̀ ọba àrìṣà Ọbàtálá náà ń bá wí. so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé mo lo mo mo mo lo nǹkan tí mo ṣe lo symbol Ṣàngó àti tọ mi sọ pé Ṣàngó ni tọ o kó lè yé pé àwọn òyìnbó gan recognize pé there is a god of thunder àwọn òyìnbó recognize pé there is a god of thunder and lightning gbogbo ancient history dẹ̀ sọ pé black ni mo ní artifact correct god of thunder mo ní Thor àwọn òyìnbó invent Thor ni invention òyìnbó ni Thor Thor ò ń ṣe god of thunder Ṣàngó ayílẹ̀gbẹ́ ọ̀run when you go to Sumeria test wàá rí artifact wàá rí statue wàá rí ṣàǹgó ayílẹ̀gbẹ́ ọ̀run wàá rí ṣàǹgó nínú sumeria test sumeria test ńgbà tán wọ́n ní bíi one hundred and fifty thousand years ago òun náà ti kọ sumeria test kí ni drawing ṣàǹgó kí ni painting ṣàǹgó kí ló ń wá nínú sumeria test as the god of thunder àwọn òyìnbó sọ wípé the africa black sun god of thunder the africa black sun god of thunder is the authentic reason tí mo ṣe sọ pé títọ́ bá jẹ́ correct god of thunder táwọn òyìnbó bá ń ṣe irú tó bá parí halloween sìn wọ́n máa fi one week wọ́n máa fi ṣe ètò kí ni kíní tó máa ń pè tó máa fi ń yìnbọn yẹn ṣe firework gbogbo engine machine ló ń ṣe fún wọn technology ló máa ń yìn kíní yẹn á máa tu láti inú omi báyìí á máa ṣe gbìí á máa ṣe yìn á máa yìn bí ìgbà tí àrà ń sán bọ̀ fẹ́ẹ̀kì ni ní ilé àrà ò kì í sán naturally ní nílùú òyìnbó bọ̀ tán bá ń ṣe ọdún eléyìí tí àwọn táwọn bàbá ti wá tí wọ́n lè bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ àwọn ò lè bẹ àrà lọ́wọ́ ẹ̀ they can't except natural ẹ̀ bá ṣẹlẹ̀ àwọn ò ní wọn ò they can't do it wọn ò lè ṣe so which means pé tọ́ wọ́n fi copy Ṣàngó ni wọ́n fi tọ́ wọ́n fi copy Ṣàngó ni but you see that àwọn méjèèjì the same òṣè kan ni wọ́n gbé dání òṣè kan náà gbé dání òṣè kan ṣoṣo bí a ṣe ní ọya ló ń control wind ni àwọn òyìnbó ṣe sọ wípé Eunice òun ni goddess of wind àbí mo pa parọ́ bàbá Kọ́láwọlé Eh, ìyá fada rẹ̀ ya yẹmi sí àbúrò lẹ́ ń gbé gbogbo ẹ̀yin tẹ ń wò mí Eunice òun ni goddess of wind tó wà ní in charge storm Eunice ìyàwó tọ́ọ̀ ni Ọya ìyàwó Ṣàngó did you see Eunice òun ni obìnrin ni òun ló wà ní in charge eh, storm afẹ́fẹ́ obìnrin dẹ̀ ni Eunice ọya òun náà lòjíṣẹ́ afẹ́fẹ́ lọ́dọ̀ títí wa ọya lòjíṣẹ́ afẹ́fẹ́ lọ́dọ̀ títí wa and when they want to deposit Eunice they will wọ́n máa deposit ẹ̀ gẹ́gẹ́ bí òyìnbó torí Eunice kì í ṣe orúkọ wa kò possible kó wá lọ deposit èèyàn dúdú kó wá pè ní Eunice. so eh, video tó ṣe ìyá mi tó sọ pé nígbà tá a kéré pé àrà máa ń ba tẹlifíṣàn jẹ́ èmi náà báwọn àwọn bàbá tèmi náà lo black and white èmi ò rí ibi tí àrà ti ń sán rí tó ti wọnú ilé tó ti wá fọ́ tẹlifíṣàn ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ara lo black and white tẹlifíṣàn ní kékeré ẹjọ́ ibo làrà ti ń sán tó ti ń wọlé tó ti wá ń fọ́ tẹ́lì ẹjọ́ ẹ bá mi ẹ bá mi sọ pé yes or no bẹ ṣe bẹ ṣe ń gbọ́ mi yìí ibo ni àrà ti ń sán because ó wà nínú nǹkan tí mẹ́wọ̀ ọlọ́ka sọ ó ní pé àrà máa ń sán ó dẹ̀ máa ń fọ́ tẹlifíṣàn ní ìgbà tá a kéré ẹ jọ tẹlifíṣàn mélòó ni àrà wọlé wá fọ́ tẹlifíṣàn mélòó ni àrà wọlé wá fọ́ tá àrà bá ń sán tá a sán fọ́ tẹlifíṣàn ẹ jọ ṣé mo ṣì wà ọdíbù tẹlifíṣàn mélòó ni àrà wá fọ́ nígbà tá a kéré. àrà ò fọ́ tẹlifíṣàn the only thing ni pé tí thunder ban ń strike wọ́n máa ní kéèyàn pa káwọn èèyàn pa plug ah, mi màmú ṣé mo ṣì wà ọ́ dìbò báyìí jẹ́ kí n wò bóyá mo wà ọ́ dìbò ń bì báyìí lórí fóònù mi torí mo ń béèrè question àwọn èèyàn ò bá mi dáhùn. ẹ jọ̀ọ́ àṣẹ Okay, thank you, Engineer Elijah. Are you guys hearing me? Am I audible? Because I started the show before and uh, I, I, I could not. Okay, thank you. So, kò sí ibi tí ara ti ń sán tó ti ń fọ́ tẹlifíṣàn. Tí ara bá ń sán, lightning bá ń ṣẹlẹ̀. mi Ajíbọ́lá ayé ni mo ti o. Mama mi mo bá yín láyé ni. Mo wọ̀ lo black bóyá tún lo shajuwa ṣé àrá máa ń sán tó máa ń fọ́ ni no but tí àrá bá ń sán wọ́n máa ní kéèyàn pa electronics títí dìsìn lọ google ẹ̀ antenna nìyẹn ó lè break antenna antenna antenna tó wà ń ta yes reason tó ṣe máa ń break ẹ ni bàbá bàbá ọlá ìlú ni pé ṣe mọ̀ ẹ́ pé wọ́n ní tó bá ti ẹ lọ kà á wọ́n ní tó bá ń tí thunder strike máa ń ṣẹlẹ̀ tó bá ti affect pole tó wà níta gbogbo gbogbo electronics ó máa affect ó máa bàjẹ́ ó ń ba kọ̀ǹpútà jẹ́ títí di ìsinyìí ni kò ń ṣe pé anywhere torí nǹkan tí mẹ́wọ̀ọ́lá ká sọ yìí pé ó ní pé wọ́n máa ń fi ó ní wọ́n ti ṣe repellant fún thunder strike pé láti pé nísìn àwọn òyìnbó pé wọ́n ń ṣe wọ́n ń ṣe oníṣàngó ó ní ṣùgbọ́n wọ́n ti lọ gẹ́ẹ̀tì repellant ẹ pé tààrà bá ń sọ́ọ̀sì kò lè fọ́ tẹlifíṣàn mọ́ which has never happened ẹ ṣe bàbá mi electrostatics electricity is discharge we even did it in physics a ṣe ní physics so it is discharge so téèyàn about electronics when you plug your electronics during thunder and lightning storm ó máa through kinní yẹn tó máa affect ó máa ba gbogbo kinní yẹn jẹ́ kò ń ṣe pé àrá máa wá wọnú ilé tó máa wá fọ́ tó máa fọ́ tv tó ń wò náà. No tv yẹn ò ní ṣiṣẹ́ mọ́ ni true because of what up to today when you google it you will see wọ́n á sọ fún ẹ pé tí thunder tí thunder bá ń strike àbí lightning tó bá ń ṣẹlẹ̀ lérí àyín wọ́n á ní kẹ́ ẹ pa gbogbo electronics títí kan phone torí tí thunderstorm strike yẹn tó bá fọ fọkàn pole tó ń transmit electronics eh, eh electricity eh, eh, ní at area ó máa bà gbogbo nǹkan tí ẹni jẹ́ pátápátá ó máa bà gbogbo ẹ̀ jẹ́ so for you now to now say that àwọn òyìnbó ti discover ẹ̀wọ̀n ọ̀dẹ̀ kì í ṣe ẹ̀yin that that story is not correct story yẹn ò correct story yẹn ò correct òyìnbó ò discover anything òyìnbó sì ń wọ̀n àwọn èèyàn ni èmi àti ọ̀rẹ́ mi bíi three years ago a lọ a lọ fly Emirates mo ti fly Emirates lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta yẹn ni mi ò ti this last year gan a fẹ́ lọ gun Emirates òjò ń rọ̀ àrá ń sán Emirates ò gbé wa lọ́jọ́ yẹn òjò ń rọ̀ àrá ń sán ó dùn mí gan pé ara àwọn tá a fẹ́ jọ lọ gun Emirates wọn ò sí bíbáyìí mbà ní kan testify Eh, tó wáyé pé ọ̀nàrẹ́bù wà ń bíbà yín sìn àbí ìyẹ̀bọ̀ wù mí a fẹ́ lọ gun Emirates but because of the weather that the weather was not favourable that day and that was why tí a ṣe lè wọ Emirates last time tí mo wọ Emirates bá ṣe wọ Emirates báyìí the weather change wọ́n gbé red flag wá wọn ò Emirates ò gbé anybody mọ́ bó ti bá dẹ̀ ṣe land níbi tó máa gbé wa sí. Si ibẹ̀ la wà títí títí títí títí títí títí even gbàtà wà tán ti sọ tán ti gbé tán ti gbé red flag ni ọ̀rẹ́ mi sọ pé à kí n decree yí pé kí n decree pé mo á sọ fún ọ̀rẹ́ mi pé èmi ò ní kúkú mi ní kúkú kíní mi ní jábọ́ sómi torí mo lé mi ò dẹ̀ ní jábọ́ sómi o lágbára ọlọ́run but nǹkan tí mo tẹ́lá sọ ni pé bí emirate ṣe gbé wa dé ibi táwa yẹn emirate ò gbé anybody mọ́ time tó yẹ ká return ah later later in the day la ṣe lè return ìgbà tí wẹ́dà dáa tí wẹ́dà ti dáa tí blue flag ti wá ni wọ́n tó àláò wa láti padà wọ Emirates so pé òyìnbó ti wá repellant fún Emirates even gbogbo wa la mọ̀ pé tí thunder bá ń strike gidi gan kára máa sán tí plane bá fẹ́ fò nígbà míì wọ́n máa ní pé kí plane má lọ wọ́n ló dangerous go and google it wọ́n máa ní pé plane ò gbọ́dọ̀ fò kí plane fẹ́ múùfù ń sìn kí ara yẹn máa sán gidi gan kò sí pilot wọ́n máa cancel flight ni wọ́n máa cancel flight ni wọ́n máa cancel flight àbí mo parọ́ ẹ̀yin èèyàn mi kí náà máa ṣe tí ó bá yí pé plane fẹ́ fò kò ń ṣe ojoojúmọ́ ni thunder máa ń strike tó bá jẹ́ time yẹn ni thunder ń strike gidi gan ẹjọ́ ṣé wọ́n ní cancel flight tí sundown tó ń strike gan níbi tí airport yẹn wà tó ń strike tó ń study weather yẹn tó ní pé thunder strike yẹn ó pọ̀ gan ẹjọ́ ṣé wọn ní cancel flight ṣé wọn ní cancel flight wọn máa cancel flight yẹn ni so bona ti òyìnbó ti rí repellant eh, repellant thunder bona ti rí repellant bona ti àbí ẹ ṣé bàbá mi bona ti rí repellant thunder tó sọ pé àwọn òyìnbó wọ́n ti rí repellent fún thunder wọn ò dẹ̀ kí n ṣe oníṣẹ̀ṣe even for you to make that video ipe ah, eh, wọ́n sọ pé baba ńlá tiẹ̀ òun ló ń control àrá báwọn kan ṣe sọ pé baba tiwọn lolùgbàlà aráyé tọ́tọ̀ ẹ jẹ́ pé Allah olódùmarè ni òun ló máa jọ́ọ̀jì yín tẹ máa lọ sí àlùjọ náà ẹ máa lọ sí ọjọ́ ọ̀nà máa bí nǹkan kan tó ti fi gbá wa tipẹ́tipẹ́ káwa náà tó já sí pé Allah o kò ń ṣe olódùmarè pé ìyá mi ọ̀nàrẹ́bù nígbà tá a fi lọ òtù ṣèbí Emirates wà lára nǹkan tá a fẹ́ ṣe lọ́jọ́ yẹn you are here now ṣèbí Emirates wà lára nǹkan tá a fẹ́ ṣe lọ́jọ́ yẹn tí a lè ṣe because of the storm tó ń ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tí wọ́n cancel gbogbo kinní yẹn we couldn't do it i'm happy she's here with me nǹkan tí mò ń sọ i'm happy so for you now to now come openly and start a show that your own ancestor is not in charge of thunder that mean you are mfm i'm sorry to say that is it. that is a sign of inferiority complex ni tí àwọn kan bá lè wá láti ìlú wọn láti sọ fún ẹ pé bàbá ti àwọn ìyẹn jésù òun ni olùgbàlà aráyé ṣiṣẹ́ bọ́gíà ipò òun lolùgbàlà aráyé òun ló máa ṣèèbù yín òun ló máa dáná sun yín ẹni tí ò bá ti gbàgbọ́ ìbínú yahweh ó wà lórí ẹ̀ kó ṣe ìbínú olódùmarè because all those is a fraud tọ́dẹ̀ sọ fún wa pé tẹ bá ti ń wo ṣiṣẹ́ bọ́gà báyìí òun ni image of the invisible thank you eh, àárín ọ̀la ọmọọlá thank you for that comment bẹ́ẹ̀ ni because àjọ lọ ni and we spend ṣáà lò tó five hours lọ́jọ́ yẹn we spent about five hours and we could not ah le fly Emirates because of the bad weather because of the bad weather they suspended Emirates that day ó kàn ń lọ ni wọn ò jẹ́ kó gbà kó gbẹ anybody a lè we couldn't a lè fly Emirates a lè fly ẹ lọ́jọ́ yẹn because of the weather so now you now coming out and say that I want àwọn òyìnbó discover repellent fún fún thunder and they are not oníṣàngó it's a very it's a false information it's a false information that you came to give on social media false information ni because information táwọn èèyàn lè lọ béèrè question lé lórí ni tán lè béèrè question tí wọ́n á dẹ̀ rí pé kò true tí wọ́n á rí pé kò true kí ló máa ń fa àwọn plane crash ń gbà míì plane tó jẹ kò sí plane tó bá máa gbé tí ò wà òkè kí ló máa ń fa plane crash nígbà míì tí plane yẹn ti ga tí bad weather yẹn tó bá bẹ̀rẹ̀ gidi gan tí pa pilot ò lè ka mọ́ tó máa já plane tó máa já wá sílẹ̀. kátà wá sọ pé kátà wá sọ pé plane tó gbé kúrò nàìjíríà pé òyìn ò dáa pé bóyá wọ́n pàṣẹ ẹ̀ kò dẹ̀ sẹ́yìn kò sí èèyàn kan láyé tó máa fẹ́ fo plane ta ló fẹ́ pàṣẹ plane plane tàwọn òyìnbó tó ń já wọ̀nyí ń kọ́ kò sọ́jọ́ tí plane òyìnbó kì í já o ó ó hard go and google it bí plane ṣe crash ní abroad plane crash mo subscribe si page kan gbà kan ọ̀rọ̀ plane crash no máa ń sọ plane máa máa crash ṣáá ni kò dẹ̀ sí plane tó máa gbé tí wọ́n máa gbé tó fẹ́ gbé tí wọ́n pé tí plane yẹn ò plane yẹn ò plane yẹn ò bá da. Thank you. I know you are, I think you are there as an engineer here. Go to the ground. Yes. Solution ni pé kó ti kíní. You have to switch off of your electric appliances. Wa pa ibi tí iná yẹn ń gbà wọlé ni. so kí ni à ń try láti sọ ni pé gbogbo àwọn plane tó ń crash yẹn ìmí most of it lightning tí lightning àti thunder tó bá kó ní tó bá dẹ̀ ní agbára jù ó ti kọjá agbára pilot plane yẹn máa crash plane yẹn ó máa crash yes so tí a bá wá sí orí social media tá a bá sọ yí Allah kò sí ní ìcháàjì ara pé Allah kò ní kò ní agbára kankan lórí thunder because inú ìwé nìkan láti kà á láti demonstrate pé Allah ń control thunder but in reality Allah ò lè control thunder tí àwọn muslim tó bá ń ṣe láìla ìlàlà no ṣe láìláàkẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ sí ṣe àlàwákúbà àlàwákúbà kọ́ kékùrù sí yóò láti alẹ́ dọ̀la ara ò lè san. bọ̀ tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa tán bá lọ bẹ́ àwọn oníṣàngó àwọn oníṣàngó wọ́n á dẹ̀ pa gbò wọ́n á pa ṣàngó á dẹ̀ lọ strike ṣàngó á pa ẹnìyẹn á gbé nǹkan tó jí á gbé láyà èmi ti rí rí ńgbà tẹ́mi kéré mo ti rí ibi tí ṣàngó ti pààyàn rí mo ti rí ibi tí Ṣàngó ti pààyàn rí tó dẹ̀ gbé owó sí àyà àǹtí yẹn àǹtí yẹn ló jí owó orogún ni wọ́n ó parọ́ mọ́ ìkan nínú ìyàwó àwọn méjì níyàwó ìkan jí owó owó tí ọkọ wọn jẹ́ oníkòkó ìkan wá jí owó ọkọ ẹ̀ ó wá parọ́ mọ́ ìyàwó kejì ó dẹ̀ dúró sórí ẹ̀ ìyàwó kejì ń sunkún ìgbà tí mò ń sọ yìí it was in the seventies ni but late seventies ni it was in the seventies seventies ni ni kìíní ìṣẹ̀lẹ̀ ó dúró sí orí ẹ̀ ó dúró sórí ẹ̀ ó dàbí ẹni pé wọ́n fẹ́ ìyàwó kékeré lé obitun ọbọtún ìyálé jowú ó fẹ́ ó fẹ́ dọ̀tí ìyàwó kékeré ẹ ṣáà máa wá obìnrin so ó wá parọ́ pé Ọ̀bọ̀tún ló jalè Ọ̀bọ̀tún dẹ̀ ń sunkún pé òun ò mọ kankan mo mọrẹ ọ̀rọ̀ mo ẹ gbà mí ẹ mọ̀rọ̀ bo ọkọ̀ owó kòkó ni o bí ìyàwó ṣe parọ́ mọ́kọ nìyẹn ìyáálé ṣe parọ́ mọ́ ìyàwó nìyẹn bí wọ́n ṣe lọ rán Ṣàngó nìyẹn Ṣàngó à ń wọlé lọ́ọ̀kan báyìí bí Ṣàngó ṣe pàyálé nìyẹn tó gbé owó gbogbo owó tí ìyálé jí ó gbé owó yẹn sí láyà. Ṣàngó pa obìnrin yẹn ó gbé owó yẹn ó gbé sí ní àyà ṣé ẹ lè pe Allah káàrà sán ni yàtọ̀ sí nínú fíìmù ṣé wọ́n lè pe Yahweh káàrà sán ni tọ́ọ̀ táwọn òyìnbó ṣe tí wọ́n gbé oṣé sí lọ́wọ́ wọ́n fi ọ̀tọ̀ náà wọ́n fi ń ṣàpẹẹrẹ Ṣàngó ni wọ́n fi tọ̀ wọ́n fi ṣe àpẹẹrẹ fún Ṣàngó ni wọ́n fi tọ̀ dáàsì tán fi gbé oṣé sí ọwọ́ Ṣàngó ọwọ́ tọ̀ dáàsì tán ṣe gbọ́ oṣé sọ́wọ́ ẹ̀ because wọ́n wọ̀nyí pé God of thunder ó ní oṣé òun náà ṣe òun náà pè ní two-edged sword thank you my brother Aloma michael ẹ ṣe. they will say oníṣàngó yes ẹ ṣe jàre ìyá mi àjíkẹ́ mi <laughs> dadi tí so okay, ni mò yon gbìyànjú láti sọ ni pé àwa face to face ni a rí kì í ṣe pé kinní ìgbà pa gbogbo wa wọ́n ní ká má débẹ̀ o wọn ò mà kí fọwọ́ bẹni tí Ṣàngó bá pa oníṣàngó ló máa wá ló máa wá ló máa wá ló máa wá ló máa wá síbẹ̀ yẹn so báwo ló ṣe wá ń sọ pé ẹ ẹ kínní there are another thing tí ò yẹ tí mo fẹ́ kó yẹ ni pé ní ní èjì tá a wà yìí tí gbogbo wa rí bá pé àwọn òyìnbó gan wọ́n ti ń ṣe ìṣẹ̀ṣe yìí àwa gan ta ní a dẹ̀ sì ń sọ pé ìṣẹ̀ṣe náà kò correct á jẹ́ pé nǹkan kan rọrùn pẹ̀lú ọpọlọ wa yes ara sáyẹn mfm nìyẹn sáyẹn mfm ni pé kó o rí àwọn bàbá ẹ àwọn tó wá kó àwọn bàbá ńlá ẹ lẹ́rú tí wọ́n wá gba àṣà ti nǹkan títí yín tí wọ́n gbèrú tí wọ́n ń ṣe tí wọ́n ń sẹlibrétì ẹ̀ àwọn tó kó àwọn bàbá ẹlẹ́rú tán sọ pé nǹkan ti yín ò dáa ṣùgbọ́n tó wá ń ṣe University of Indiana ó ti lé lọ́ndrẹ́ years tán ti ń kọ́ fáńbẹ̀ tán ti ń kọ́ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tó ti ń kọ́ ifá ní amẹ́ríkà ní universities ní amẹ́ríkà ó ti lé ní one hundred and fifty years ó ti lé ní one hundred and fifty years níbi tẹ́yìn ti ń sọ pé ọlọ́run má jẹ́ kẹ́ sọ dímùkẹ́ níwájú ifá àwọn ń tàkásùfè wọ́n ń tàkásùfè báyìí níwájú ifá ṣe báwọn ló gbé tàkásùfè wá àwa kì í ṣàkásùfè àwọn ń tàkásùfè níwájú ifá ni wọ́n ń tàkásùfè ibi tẹ́yìn bá sọ pé ijó tí mo jó ijó jésù ni ọba májẹ̀nsọ̀dímùkẹ́ níwájú ifá ijó tí mo jó ijó aláwù ni ọba májẹ̀nsọ̀dímùkẹ́ níwá àwọn ń jó àwọn sọ pé ijó tí mo the dance wey i dance ìsọ̀rúnmìlà dance àmì tàṣà sùfè níwájú ifá àwọn ń ta ìka wọ́n ń ta ìka wọ́n ń súfèé níwájú ifá tẹ bá interview òyìnbó mi tó jó níṣẹ̀ṣe á tún wá sọ fún yín pé my great grandfather kò tún ní sọ pé bàbá tèun o ìmí àwọn ní great great grandfather òun ló ti ń ṣẹ̀ṣẹ̀ ṣe. ẹ gbogbo yìí dẹ̀ rí báyìí onímọ̀ṣẹ́ sọ kọrin yẹn pé ifá ti ń gbáyé lọ ọ̀gbẹ́rí ti mọ irọ́ ń pa lógún ọdún òótọ́ ti bá a lọ́jọ́ kan mo credit dámì ò bó ṣe kọ́ ní fárígbáyé lọ ọ̀gbẹ̀rì òmù ìyẹn ìgbà tọ́run mi là á sọ ìgbà tó jú tí ò sí íńtánẹ́ẹ̀tì láti thousand years ọ̀gbẹ̀rì ò lè mọ̀ ń gbà yẹn ṣùgbọ́n nísìn ifá ti ń gbáyé lọ ọ̀gbẹ̀rì ti mọ irọ́ tán pa lógún ọdún òótọ́ ti ba lọ́jọ́ kan ifá ti dé ifá ti ń ifá ló kó wo àjọ mi báyìí ẹ má jẹ́ ká takora wa pẹ̀lú ọ̀rọ̀ sísọ o so olè kì í ṣe àrùn ojú kọ́ àrùn ojú kọ́ bó tiẹ̀ jẹ́ pé òkè látijọ́ wọ́n ń ṣe ìṣẹ̀ṣe àwa ò rí bó ń sin à ń rí ó wà ní YouTube à ń rí àwọn bàbá wa tún wọ́n lọ sóko ẹrú nínú báìbù láti kà á pé àwọn ọmọ Israel wọ́n lọ sóko ẹrú Daniel ọba Darius the Great ó wo ìgbàgbọ́ Daniel nígbà tó ń jù sínú ìwò kìnìún tí ò dì náà ìfètè ó sọ pé òun tẹ̀lé ọlọ́run Daniel yí pé ẹni tí ò bá ti sin ọlọ́run Daniel bóyá ó pa wọ́n ni ó dàbí bọ́ ṣe bá ṣe kàánú báìbù nìyẹn Shadrach Meshaki àti Abednego wọ́n ní sọ pé Nebukadnezari ó wo ìgbàgbọ́ wọn wọ́n náà kó wọn sínú iná iná òjò wọn wọ́n láwọn ò ní forí balẹ̀ fún èrè Nebukadnezari Nebukadnezari ó dẹ̀ gba ẹ̀sìn wọn àwọn bàbá tiwa náà àwọn bàbá tiwa kan náà lọ sóko ẹrú wọn láwọn ò ní forí balẹ̀ fún Jésù èrè ni Jésù àbí ìṣeré Jésù náà gbé wá bá wa kò sẹ́ni tó rí Jésù rí èrè ẹ̀ náà gbé wá bá wa àbí ìṣeré Jésù náà gbé wá bá wa èrè Jésù náà gbé wá bá wa bu àná àbí ìṣeré ẹ̀ ni so torí kò wọn wọn ti àwọn òyìnbó believe ni wọn Allah ò nítumọ̀ sí wọn àwọn wọn gbé wọn láwọn ò ní forí balẹ̀ fún èrè Jésù pé ní kíkú ni o ní yíyè ni o lẹ́yìn nǹkan táwọn bàbá àti àwọn ń sìn Ògún Ṣàngó Ọya Ọ̀rúnmìlà Ọbàtálá Ọ̀ṣọ́ òṣì wọ́n ní bóyá pọ́n máa pa àwọn kan pa wọ́n èṣù láàlú àwọn òyìnbó dẹ̀ rí àwọn tó ń lọ àwọn tó wá kó wọn ní ẹrú bó ṣe sọ pé wọ́n kó àwọn ọmọ Israel lẹ́rú kó àwọn tó kó wọn lẹ́rú wọ́n wá gba ẹ̀sìn wọn nítorí nǹkan tí wọ́n nítorí pé wọ́n dúró wọ́n dẹ̀ rí àmì bẹ́ẹ̀ náà ni àwọn tó kọ́ àwọn bàbá tiwa lẹ́rú náà àwọn náà tún wá di ẹ wọ́n tún wá bẹ̀rẹ̀ sí níṣẹ̀sìn titi wa wọ́n gbé christianity wá fún wa àwọn ò ṣe é mọ́ wọ́n wá gba ẹ̀sìn titi wa báwọn bàbá wa ṣe sọ pé a ò ní forí balẹ̀ fèrè jésù àwa ò ní forí balẹ̀ fèrè maria àwa ò ní forí balẹ̀ fèrè michael èrè gabriel èrè uriel bí àwọn kan ṣe ń forí balẹ̀ fún ère jésù lẹ́ni ère maria ère gabriel ère uriel fídíò kan tí ìpìlẹ̀ ọ̀rọ̀ ṣe bóyá bàbá esikaya sí èsì ni o ó ní bó ṣàní esikaya ni bàbá yẹn èmi ò wá mọ̀ wọ́n ní esikaya ni bàbá náà bọ̀ èmi ò mo kàn rí fídíò yẹn bọ̀ tí mi ò rójú bàbá yẹn bàbá yẹn kọ orin kan orin mfm ni o mfm song ni mumu fọlọ mumu mfm ló máa kọrú orin yẹn ní èjì táwa yẹn ó ní jésù tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà jesu tí mo mọ̀ kì í ṣe ẹjọ́ bó ni bàbá yẹn ti mọ jesu ibo ló ti mọ jesu ìwé ló ka tó bá jẹ́ pé buddhism lòyìnbó gbé wá lẹ́ẹ̀ni náà bàbá yẹn a ma sọ pé buddha tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà buddha tí mo mọ̀ kì í ṣe nǹkan tó máa sọ nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé krishna ni wọ́n gbé wá ó máa sọ pé krishna tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà krishna tí mo mọ̀ tó wá jẹ́ pé shinto ni ania shinto tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà shinto tí mo mọ̀ ẹjọ́ bó ni bàbá yẹn ti mọ̀ bó ló ti mọ̀ bó ló ti mọ̀ jésù nọ́mbà wá orúkọ tó tiẹ̀ ń pè yẹn pé jésù orúkọ yẹn fake the historical person kò jẹ́ Jésù he was never wọn ò pè ní Jésù nígbà tó wà láyé kò jẹ́ Jésù nígbà tó wà láyé kò jẹ́ Jésù ní ìgbà tó wà láyé mo sọ kọ́kọ́ ẹni tí wọ́n sọ̀tàn ẹ̀ kò ń ṣe Jésù lórúkọ ẹ̀ àwọn òyìnbó ni wọ́n fún un ní orúkọ ìbílẹ̀ títí wọn orúkọ Spanish Portuguese ni native name Spanish Portuguese ni Jesus àwọn Spanish Portuguese máa ń sọmọ wọn ní Jesus ní Facebook àwọn tó bá mi ṣọ̀rẹ́ ní Brazil àwọn tó mẹ́ta tó ń jẹ́ Jesus torí pé àwọn Spanish ló colonize Brazil ẹ lọ Google ẹ kẹ sọ pé celebrities who are Jesus ẹ ráwọn tó ń gbá bọ́ọ̀ tó ń jẹ́ Jesus wọ́n pọ̀ bíi bìbà wọ́n pọ̀ bíi bìbà ẹ ṣé ìyá mi evangelist wọ́n pọ̀ bíi bìbà tó ń jẹ́ Jesus so Jesus o oh, báwo ló ṣe mọ Jésù báwo ló ẹ eh, mọ̀ irọ́ la máa ń pa yes there is nothing like j in Hebrew language títí dìsìn kò tí ì sí j ní Hebrew language kò sí j ní Hebrew language even nínú eh, authorized King James Bible isusu ló wà ń bẹ kò sí Jesus ń jesus ló wà ńbẹ̀ kò sí jesus ńbẹ̀ so Jesu wo lẹ wá mọ̀ because it's a fake name picture tí wọ́n gbé wá bá yín ṣiṣẹ́ bọ́gíà ní ọmọ pope alexander six òun ni gbogbo yín hang òun ni cac fi ṣe logo. wọn picture ṣiṣẹ́ bọ́gíà òun ni wọ́n fi ṣe lógo ṣiṣẹ́ bọ́gíà ọmọ pope alexander six bàbá ẹ̀ ló ń jẹ́ louis bọ́gíà bàbá ẹ̀ ló ń jẹ́ Luis Borgia àwọn Jesuit Jesuit movement ní Vatican àwọn ló create orúkọ tó ń jẹ́ Jesus àwọn Portuguese àwọn Spanish àwọn náà ń pè ní Jesuit àwọn Jesuit ló kọ́kọ́ gbé Christianity wá fún wa àwọn ló gbé àwọn bàbá wa ló kọ́kọ́ kó àwọn bàbá wa lẹ́rú lọ sí South Americans òun ṣe British British last chance ni British àwọn Jesuit gan bàbá náà jẹ́ fáwọn British àwọn jesuit tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe lénìí bàbá náà jẹ́ fáwọn british ọ̀dọ̀ wọn làwọn british ti kọ́ bọ́n ṣe ń kó ṣe kọ́ colonization àwọn náà decree ipe kan fi yes ibẹ̀ ni jesuit movement ti jáde ní vatican àwọn náà declare pé ìyẹn àwọn jesuit bàbá ṣiṣẹ́ bọ́gí àwọn jesuit náà ṣe náà declare pé náà declare pé kí wọ́n lọ fi ṣiṣẹ́ bọ́gíà kan lọ fi ṣe colonization kò ń ṣàwọn British Vatican náà ti sọ ní fourteen ninety two Vatican náà ti sọ ní fourteen ninety two pé kọ́ lọ́ọ́ fi ṣiṣẹ́ bọ́jíà kọ́ èèyàn dúdú ni àwọn Christian kọ́kọ́ ń bọ kò dẹ̀ ń ṣe Jésù lórúkọ ẹ̀ èèyàn dúdú ni wọ́n kọ́kọ́ bọ kò ń ṣe gbòòtọ́ èèyàn dúdú náà kọ́kọ́ bọ àwọn àwọn Rome náà kírètì òyìnbó yìí àwọn dẹ̀ ni wọ́n ṣe meeting wípé kán lọ fi kó àwọn èèyàn dúdú lẹ́rú tí King James wá gbà tó táwọn kọ́kọ́ ṣe practical táwọn kan wá tí wọ́n succeed láwọn míì padà wá so jésù wo lẹ wá mọ̀ tí ò ń ṣẹgbẹ́ ifá kì í ṣẹgbẹ́ ọ̀ràn mi la jésù tí ẹ bólẹ tì bọ. ẹ mọ̀. torí pé kò sí òótọ́ nínú nǹkan tí wọ́n tà fún wa kò sí òótọ́ nínú nǹkan tó tà fún wa kò sí òótọ́ nínú nǹkan tó tà fún wa kò sí òótọ́ nínú nǹkan tó tà fún wa so ẹ ò mọ̀ ẹ kàwé ẹ wá lẹ mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀run ọ̀rúnmìlà táwa bá jáde táwa sọ wọ́n ọ̀rúnmìlà ò kì í ṣe ẹgbẹ́ jésù a ò kó jẹ wọn ò bí wọn bí jésù ni wọn ò bí ọ̀rúnmìlà then àwọn scam tí àwọn òyìnbó gbé wá fún wa tó wá sọ pé tó wá create apostolic creed irọ́ fún wa mo gba ọlọ́run bàbá olódùmarè gbọ́ ẹlẹ́dàá àti ayé ṣé mọ̀ pé wọ́n ti ń sẹ́ẹ̀lì olódùmarè bíi stranger sí wa nìyẹn ṣe understand mo gba ọlọ́run bàbá olódùmarè gbọ́ ẹlẹ́dàá àti ayé mo gba jésù kristi ọmọ rẹ̀ gbọ́ ọmọ rẹ̀ kan ṣoṣo olúwa orúkọ tí ò exist until until seventeen sixty nine òun ló wá di ọmọ ọmọ kan ṣoṣo olódùmarè tó dẹ̀ jẹ́ pé kó tó di pé wọ́n gbé christianity wá ifá ti sọ ìtàn ẹ̀là fún wa èjì ogbè èjì ogbè sọ ìtàn ẹ̀là ọmọ òyìgí fún wa èjì ogbè ó sọ ìtàn ẹ̀là ọmọ òyìgí fún wa yes ṣùgbọ́n lè níyìn a ti gbàgbé ẹ̀là àwọn kan máa sọ pé ẹ̀là ni jésù ẹ̀là ò kí ń ṣe jésù èmi náà bá ti bá wọn sorry in ignorance but later ni mo rí pé ẹ̀là ò kí ń ṣe jésù ẹ̀là ò dẹ̀ lè jẹ́ jésù ẹ̀là ò kí ń ṣe jésù ẹ̀là ò dẹ̀ lè jẹ́ jésù jẹ́ ká jọ jíròrò ẹ bọ́ sí ìyẹn ẹ jẹ́ ká jọ dímọ̀ràn ẹ bọ́ sí jẹ́ ká jọ fi tí ò yíra wa ká jọ fi yíra wa. mo kí wa ní ìkí alápẹ̀lé káàkiri àgbáláyé àwọn ọmọ kóòtù òjíire wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì ẹ̀là ìbọn ṣiṣẹ́ kí ni mo gbé dé tí mò ń kọrin rẹ̀ òun náà ni ìwé ìní ọ̀kan náà kọ́. bàbá falérè ló ṣèwé yẹn ọ̀kan náà kọ́. kò mọ́ aláwọ̀ búlù ọ̀kan náà kọ́ jíjọ lọ́jọ́ kì í ṣùgbọ́n èyí mo fẹ́ múlò bẹ́ẹ̀ owó ẹja kò jówó ẹja owó ẹja ó yàtọ̀ sí owó ẹja bẹ́ẹ̀ bá ti ń wo àgbéjáde mi yìí ẹ máa bá ń pín ká ìwọ ọmọ tó gbé lọ oyeye bá ọdẹgbọlá ìwé náà máa táàgì àwọn èèyàn ìwé náà ní ọ̀kan náà kọ not the same mo kọ ìwé yìí fáàmù fẹ́ràn àwé yẹn báyìí bàbá mi àgbà oyè ọdẹwùmí àlàó ọdẹgbọlá kẹ́ni ẹni tó di àràbà ilẹ̀ ìbàdàn ní ọdún 1977 tó sì ṣíwọ́ ọṣẹ́ ní ọdún 1989 ó ló fi yé mi wípé ó yẹ ká máa kọ̀wé tí wọ́n fi máa gbé òwú síra wọn tí wọ́n máa mọ tí fá sọ tí wọ́n sì máa mọ tẹ́sìn àtọ̀rìnwá tí wọ́n sọ. ọ̀pọ̀ wọn wá ń fi ntí èsà rẹ̀ ìwéra rẹ̀ wọ́n fi sòwò ẹ̀kọ́ aláàfin ọ̀yọ́ wọ́n fi ń wóyé ṣàgó olúkòso wọ́n fi èṣù wọ́n fi ń wé sàtánì wọ́n fi ẹ̀là wọ́n fi ń wé jésù ẹ jẹ́ kúkú lọ síbi ẹ̀là ìwọ́sàlọ̀ gọ́gù kọ́ọ̀kọ́ àmì ráà ọmọ ibi tí àmì tó ti jáde wá tí wọ́n wá fi ń wé àṣẹ léètọ́ jẹ́ jọra wọn ni kì í ṣe kan náà. ṣé wọ́n bẹ̀rẹ̀ pé àmì yàtọ̀ sáṣẹ. ẹ lọ sínú ìwé ọ̀kan náà kọ́ láti lọ fi ọ̀rọ̀ wá gbangba wípé ẹ̀là àti Jésù ọ̀kan náà mà kọ́ wọ́n tún gbé wa lọ sínú ìwé mímọ́ ifá ẹ̀sìn àkọ́dá olódùmarè ọ̀dẹ́gbọ́lá 2019 nígbà tí bá ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ rọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá àjẹpà ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá àjẹmú lọ́tọ̀ọ̀tọ̀ náà sọ ilé ìṣoṣo sẹ́nu ontorí ontorí ontorí torí ontorí torí la fọba mọkẹ lálẹ́ ní rẹ jẹ kó lè bá a fún wọn hmm. tọ̀tọ̀ tani lọ́rẹ́ adébáfọ yìí kì í sunkún aláìní ibùdó òyìnkí tí fáwọn yìí obìnrin ni omi dẹni pẹ̀lú ó wá sunkún póun ti ẹ̀rọ ọkùnrin kankan tí ó pè òun láti fi ṣàyà ńlọlọ dábàá sí pípọ̀ ló níjókòó ayọ̀ ó sọ fún pé yóò ní dóko ṣùgbọ́n ọmọ tí yóò bí ọmọ ìyanu ni kí ó rúbọ òyìnbí rúbọ wọ́n sọ fún pé ọmọ tí yóò bí ọmọ ìyanu ni ọkùnrin lọmọ náà ẹ̀kọ́ fani yóò sì kọ́ nígbà tí yóò tó àbùsẹ̀ gàdà àwọn ẹgbẹ́ rẹ̀ sọ fún pé òyìnbí ara rẹ̀ iná ìjọpọ̀ oyún ní níbò nígbà tó wọn kì í lọ́kọ àfẹ́sọ́nà kankan bó lè yẹn ṣe é lóyún nígbà tí ń lọ bí oṣù mẹ́ta ó lọ sọ́dọ̀ Ọ̀rúnmìlà láti lọ béèrè ara àwọn ń wú ọrẹ òun láti inú wá òun ọmọ tó ṣe Ọ̀rúnmìlà bá dáfá ó ní a ó ti lóyún ni òun ọlọ́kọ̀ ní bẹ́ẹ̀ Ifá ti sọ fún ọ tẹ́lẹ̀ yìí pé ọmọ ìyanu ló bì pé babaláwo ni ọkùnrin sì ọba ìgbésí ayé rẹ̀ bọ̀ igi ni òyìnbí ń sẹ́ tó ń tà tó fi ń jẹun ṣùgbọ́n gbà tó yá ọlọ́nu oko ńjọ kan kò mọ oṣù tó bẹ̀rẹ̀ kò mọ oṣù tó dé dúró débi ọmọ àkókò tó ń bímọ ọlọ́nu oko láti lọ ṣẹ́gi bí tó ti ń ṣẹ́gi lọ lára ọmọ ti mú àti bí àti rí àtọ̀gẹ́gẹ́rẹ́ ẹ̀kan náà ló bí ó wá gbéra láti lọ sí abúlé tó wà nítòsí kádàkùn káwá bò ń wẹ ọmọ rẹ wọ́n lọ láti lọ wẹ̀ ẹ́ ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ sí ìyàlẹ́nu wọn wọ́n bá ọmọ yìí ó ti ìwẹ̀wù sọ́rùn ó ti dáwọ̀ ó ti jókòó lórí ọ̀pọ̀n afá onídẹ. wọ́n ló wọṣọ funfun sọ́rùn. àwọn tí wọ́n tẹ̀lé wá láti wá bá wẹ̀ wọ́n ní ọmọ náà dà tó bí wọn sí náà ní ọmọ náà ní. ní ó ti dáwọ̀ ara rẹ̀ ló jókòó lórí ọ̀pọ̀n onídẹ lọ́wọ́ ẹ̀wù sọ́rùn ńgbò lórí ọgbọ́n onílẹ̀ ti wá olóhùn ọ̀fọ̀pọ̀ abẹ́ kó tó lọ. aṣọ ọkọ olóhùn ọmọ bó ṣe rè ọlọ́run ọbọ̀ ọmọ rẹ o lódùmọ̀ rẹ ọbọ̀ wò láwòye o báyìí ni òyìnbí gbé ọmọ ó gbé ọpọ́n ọkọ̀ rẹ sílé. ó wá lọ bá àwọn mílà wípé kí láti máa pe orúkọ ọmọ yìí wọ́n ní ewé bá táwọn ṣe fá fún níjọ́ tó fi ń wá bùjókòó ewé ẹ̀ làwà ń bẹ́ẹ̀ wọ́n fi ṣe àṣejẹ fún. ọmọ yìí bí ìládàgbà níjojúmọ́ nígbà tó tásìkò àti kọ́sẹ́ wọ́n fàyè ọ̀rùn nílà lọ́wọ́ ọkọ́sẹ́ ó mọ ẹ̀kọ́ ó ní òdodo gbogbo nǹkan ló fi kárí lọ́dọ̀ ọ̀rùn nílà bára àgbọn nínú débi pé ìgbà tọ́rùn nílà padà lọ sóde ọ̀run ó pe gbogbo àwọn awójọ àtàwọn tó jù lọ àtàwọn tí wọ́n kéré sí ẹ̀là ó sì sọ fún wọn wípé ohunkóhun tó bá ti fẹ́ béèrè ẹ̀là ni kí wọ́n máa sọ fún ẹ bá ti sọ fún ẹ̀là ó sọ fún òun òun ó sì sọ fún Olódùmarè ìbéèrè kálukú yóò sì mọ́ tó ní ọ̀wọ́ bá ní Ọ̀rúnmìlà padà sóde ọ̀run onígun ìgbà tí ó sì di pé ẹ̀là náà dàgbà ẹ̀là ò níyàwó ẹ̀là ò bímọ òyìnbí òsì lọ́kọ míì kò lọ́kọ kankan tó fi fẹ́ tó fi di pé ó bí ẹ̀là lẹ́yìn tó bí ẹ̀là tán kò lọ́kọ kankan kò sì bí ọmọ kankan lẹ́yìn ẹ̀là títí òun náà fi lọ sóde ọ̀run tó sì fàṣẹ lẹ̀ wípé ntí Ọ̀rúnmìlà sọ òun náà ni kí wọ́n máa tẹ̀lé tí wọ́n bá ti fẹ́ pe Ifá kí wọ́n ké sí òun pé ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá nígbà mẹ́ta tàbí Ọ̀rúnmìlà rọ̀ wá nígbà mẹ́ta ìbéèrè wọn kí wọ́n sọ òun ó máa ṣe gbáyé gbọ́run òun ó sì máa jíṣẹ́ wọn fún Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà ó sọ fún Olódùmarè ire wa ó sì máa tó wa lọ́wọ́ bẹ́ẹ̀ la sì ń ṣe dòní fúnra wa àti fún àwọn alásàbá wa tó sì ń wọlé àṣẹ tí ire náà sì ń tó kálukú lọ́wọ́ ìyún ni mo wá fi fẹ́ ṣe ìyàtọ̀ láàrin ẹ̀là àti Jésù jésù ọmọ màríà tí wọ́n pe bàbá rẹ̀ ní joseph gbẹ́nàgbẹ́nà ṣe é mọ̀ wípé wọ́n ti fẹ́ra wọn lójú ọ̀nà kó yóò tó wọ̀ ká tó sọ wípé nǹkan kan ò dà wọ́n pọ̀ ìlọlọ́nà bẹ̀ ń pé ó dà wọ́n pọ̀ àbí ó dà wọ́n pọ̀ ṣùgbọ́n ó ní nǹkan kan ò dà pọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bí jésù ìgbà tí ó bí jésù ìbùjẹ rẹ ni bíbélì sọ pé wọ́n bí sí. bàbá fádé àrí ẹ̀jẹ̀ tí gbọ́ fídíò yìí. wọ́n bí ẹ̀là sínú oko bí. àbí o. èèyàn ló dáwọ́ jésù èèyàn ló jésù kì í ṣèèyàn ló wẹ ẹ̀là àmẹ́ni tó wọṣọ sí lọ́rùn. ìyá jésù tó wá bí ọmọkùnrin mẹ́rin tẹ́ bá lọ ka history of Jesus Christ ìyá jésù tó bí ọmọkùnrin mẹ́rin lẹ́yìn ìgbà. ṣebí james ara àwọn àbúrò jésù ni james. gẹ́gẹ́ bí ìwé báíbù ṣe sọ bí ìwé ìtàn ìgbésí ayé jesus christ ṣe sọ nídìí èyí ẹ má fòjò pòjò ẹ má fòjò pòjò mi ẹ má fi ẹyin àdàbà ẹ má fi pe ẹyin odídẹrẹ́ ẹ là àti jésù ọ̀kan náà kọ́ o ìwé yìí ti wà lórí àtẹ fún ẹnikẹ́ni. ìgbà tí bàbá kan báyìí tó jáde ńgbà kan tó sọ pé Ọ̀rúnmìlà ni Jésù ìgbà yẹn la sọ pé kí dáàdì ṣe fídíò wọ́n dẹ̀ ti ṣe fídíò yìí sìn ó àti twenty twenty two ni pé kán jáde pé táwa bá sọ kò tún ní dùn kí bàbá fúnra wọn kan sọ so kí la ń try láti sọ ni pé ẹ là bàbá pásítọ̀ tó sọ pé Jésù tóun mọ̀ kì í ṣẹgbẹ́ Ifá kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà ni o Olódùmarè tí gbogbo yín pè ní church ṣèbọn lẹ gbọnú fáyẹn pé Ọ̀rúnmìlà ní ẹni tó bá fẹ́ báwọn sọ̀rọ̀ kó kọ́kọ́ pe ẹ làrọ̀ wá tó bá pe ẹ làrọ̀ wá Ọ̀rúnmìlà ó máa dáhùn because ibi tí wọ́n ti ń pe ẹ̀là náà ni Ọ̀rúnmìlà máa ń wà Ọ̀rúnmìlà máa wá gbé iṣẹ́ yín ó máa jẹ fọ́lọ́dùmarè because Jésù tẹ sọ pé kì í ṣe ẹgbẹ́ Ọ̀rúnmìlà yẹn òun ni alágbàwí fún àwa lọ́dọ̀ Olódùmarè òun ni alágbàwí tiwa so nínú tradition ifá ò mọ jésù ifá mọ jésù ifá mọ ẹ má yẹ ká máa tanra wa mọ́ ìdí tí ifá ṣe mọ jésù ni pé tí wọ́n bá sọ pé nísìn ẹ làrọ wá ẹ làrọ wá ẹ làrọ wá ẹ làrọ wá ẹ rí ìyẹrẹ fá kan tó máa ń sun mi ìrọrin yẹn mi ò mọkọ dáadáa pé ìgbà tọrùn mi là ń lọ tó ní bàbá dákun rọ wá ìdúndún bí ọ akínlàjà sọ pé òun gbélé ayé mọ́ ẹ mi ò lè sun ìyẹrẹ yẹn dáadáa bàbá dákun rọ̀ wá dúró ẹ̀làrọ̀ wá kó wá jẹja ẹ̀làrọ̀ wá kó wá jẹku ṣé torí pé ìgbà tí Ọ̀rúnmìlà fi ìgbà tí wọ́n ní ẹ̀là tí ò fi jẹun nǹkan tí Ọ̀rúnmìlà fún ẹ̀là ń gbà yẹn ni eku ẹja ah mẹ́ta ṣá so òun náà sọ pé ẹ̀làrọ̀ wá kó wá jẹja tẹ bá ti sọ pé ẹ̀làrọ̀ wá yẹn when you venerate ẹ̀là that energy that connect Ọ̀rúnmìlà Because immediately you are venerating Ella, Ella taking your veneration to Orunmila, and Orunmila is taking your veneration to Olódùmarè. Ìgbàgbọ́ àwọn baba ńlá wa nìyẹn. So tẹ́ bá wá sọ pé kí Jesu rọ̀ wá, kó rọ̀ wá, kó rọ̀ wá, Jésù ò le gbé ẹ̀bẹ̀ wa lọ sọ́dọ̀ Orunmila, Ifá gan ò lè rọ̀. Ẹ lè sọ pé ẹ lè fẹ́ dá fáǹsì kẹ́ máa sọ pé Jésù rọ̀ wá o, Jésù rọ̀ wá o, ṣé Ifá ò mọ Jésù nìyẹn. Ìyàwó akàn wọ́n fọ́ọ̀jì Jésù sínú kọ́ṣọ̀ wa ni òun lòyìnbó ń pè ní syncretism so jésù tẹ ẹ mọ̀ tí kì í ṣẹgbẹ́ fá tí kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà ni mò ń try láti explain yìí bí ìmọ̀ pásítọ̀ yẹn o torí wọ́n fọ́ọ̀jì jésù sínú kọ́ṣọ̀ wa gbogbo ẹnu mo fi sọ jésù ò sínú inú tradition wa because àwọn foreigner ló gbé jésù wa wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ṣe programming ọlọ́run wọ́n wá sọ olódùmarè di darandaran olúwa ni olùṣọ́ àgùntàn mi shepherd olódùmarè á ní my sheep àwọn àwọn àgùntàn mi àwọn àgùntàn mi àwọn àgùntàn mi olódùmarè wá di olùṣọ́ àgùntàn what an insult nínú tradition wa olódùmarè ò ń ṣe shepherd olódùmarè kì í ṣe darandaran àwọn tó gbẹ̀sìn wá fún wa tradition wọn ẹran ni wọ́n ń dà tàbí mo ń wo fún nǹkan pàtó tó pẹ́ pé apẹja ni wọ́n onílé ní gbogbo christian ó lẹ́jà nù bá máa pa àwọn christian tó bá yẹ pé ìran apẹja ni àwọn tó gbẹ̀sìn wá fún wa ó ní gbogbo christian pátápátá ẹja náà máa pè wọ́n wọ́n á dẹ̀ máa pe jésù ẹjọ kí náà máa ń porúkọ àwọn apẹja lóyìnbó kí lorúkọ apẹja wọ́n á máa sọ pé apẹja ni jésù yes tó bá yẹ pé òun apẹja ni wọ́n ti wá apẹja náà máa pe jésù lẹni gbogbo christian máa jẹja nítorí pé ẹran ni wọ́n ń dà níran wọn òun náà ṣe sọ pé shepherd ni jésù so he's a great shepherd ẹ rí i pé old testament god náà bẹ́ẹ̀ ni it's not it's not Fúlàní Olódùmarè ò ń ṣe Fúlàní kò ń ṣe adarandaran ẹ rí i pé ní old testament fishermen ẹ ṣe jàre fishermen the great fishermen ọba pé Jésù lè ní the great fishermen instead wọ́n fi pè ní shepherd tó bá yẹ pé apẹja ni iṣẹ́ tí wọ́n ń pẹja náà o ṣùgbọ́n wọ́n yan iṣẹ́ ẹja pípa láàyò lọ títí tó bá rí pé wọ́n ṣe yan iṣẹ́ ẹran wọ́n ṣe ẹran darandaran yẹn wọ́n ṣe yan láàyò wọ́n ṣe yan iṣẹ́ ẹja pípa láàyò the great fisherman ló máa pe jésù lẹ́ni kì í ṣe gan nípe ní great shepherd great fisherman ló máa pe ẹja dẹ̀ ní gbogbo christian máa jẹ́ lẹ́ni eléyìí tó fi ń deficit yín bí àgùntàn yẹn tó fi máa yà àgùntàn á gbọ́ àgùntàn tí jésù àwa mú ọ̀pá dání ọ̀pá tó ń darí yín káàkiri yẹn net àwọn náà bá mú àwọn náà máa fi deficit yìí kínní wọ́n wá kó àwọn ẹja rẹpẹtẹ síbẹ̀ gbogbo ẹja yẹn àwọn kírísítẹ́nì nìyẹn ẹja bẹ́ẹ̀ ni the great fisherman tó bá dẹ̀ jẹ́ pé bóyá ọlọ́dẹ ni wọ́n tó jẹ́ pé ìran ọlọ́dẹ ni wọ́n the great hunter ni wọ́n máa pe Jésù lẹ́nìí the great hunter the great hunter ni Jésù àmàjẹ́ lẹ́nìí tó jẹ́ ọlọ́dẹ the great hunter ló máa jẹ́ náà nomadics ni jésù bẹ́ẹ̀ nomadics náà ni yahweh darandaran ni yahweh òun ni kìíní ṣe sọ eh, kìíní david ṣe sọ pé the lord is my shepherd i shall not want ó ní olúwa ni olùṣọ́ àgùntàn òun òun àgùntàn ni kìíní david olúwa ni olùṣọ́ àgùntàn bẹ́ẹ̀ ni ó ní ọ̀pá ẹ̀ à torí pé time ti lọ ni mentor mi ó analyse kìíní yẹn gan psalm twenty three yẹn ọ̀pá ọ̀pá kìí ṣe àwọn dandan ló ń lo ọ̀pá ni ó ní thy rod thy staff comfort me ọ̀pá rẹ àti kì í ṣe àwọn darandaran lóńdó ni ṣe rí pé no wọ́n wá sọ Jésù di wọ́n wá sọ Olódùmarè di ẹni tó ń da ẹran tó ń da ẹran àwọn wo làgùtàn ṣé àwọn irúnmọlẹ̀ wa làgùtàn ni àbí tó ẹ àwọn irúnmọlẹ̀ sọ pé ẹkùn wọn ní òdì ọmọ ọmọ ẹkùn òkè ọmọ ẹkùn ọmọ wa ọmọ ẹkùn tó rìn bí ọ̀lẹ ọmọ apẹkùn jẹkùn ṣé báwo ló ṣe wá jẹ́ àgùntàn olódùmarè ò bí àgùntàn àwọn tó lódùmarè dá àwọn òjíṣẹ́ olódùmarè àwọn àjànàkú ni gbogbo oríkì tán lọ ń kì ní ṣọ́ọ̀ṣì oríkì irọ́ tó máa sọ pé àjànàkú tó kọjá mo rí nǹkan fìrí tó bá ní kárẹ́ ni kárẹ́ ni ẹjọ́ oríkì yẹn ò lè nítumọ̀ sí jésù gan because jésù ò sọ èdè wa rí wọn ò kí bẹ́ẹ̀ rí ọbàtálá ló ní oríkì yẹn àjànàkú tó ń tó ń kọjá mo rí nǹkan fìrí erin lákàtàbú tó máa ń sọ lórí òkè Ọbàtálá ni kì í ṣe Jésù Ọbàtálá ni kì í jẹ Jésù àjànàkú ńlá tó kọjá mo nǹkan fìrí tó bá láàrin ó yẹ ká rìn Ọbàtálá ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe Jésù ṣoṣo àjànàkú tó mi ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe Jésù. bàbá mi o jìgì oògùn ṣe máa onílé orí òkè tó ń ráfòpin ẹyẹ ọ̀rúnmìlà ni kì í ṣe jésù so ẹ̀dẹ̀ wa ẹ máa máa lo gbogbo àwọn nǹkan tó ọ̀rúnmìlà invent ẹ fi ń pọ ẹ fi sọ́ di kọrí ẹ sọ́ di time láti máa fi promote ẹ̀sìn àwọn òyìnbó ẹ wá máa sọ pé jésù tí ẹ mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kí ló jésù bàbá jésù orúkọ seventy seven ló ní ọ̀rúnmìlà ẹni tó rán ọ̀rúnmìlà níṣẹ́ ọ̀rúnmìlà sọ fún yín pé olórúkọ ẹgbàá gbèje òun ni bàbá títí òun tó jólódùmarè bọ́lẹ́tì gbogbo oríkì tẹ́ǹkì yẹn ṣẹlẹ̀ rí inú báíbù ṣebí inú fáàdì gbogbo oríkì yẹn wà kódà oríkì àwọn orúnmọlẹ̀ wa gan lẹ tún fún jésù olùkọ́ngo òde ọ̀run ògún ni ògún ni olùkọ́ngo òde ọ̀run ògún lákàáyé ọ̀ṣìmọlẹ̀ òun ni olùkọ́ngo òde ọ̀run òun náà máa ń pè ní ògún onílé kángun kángun ògùn tó nílé tó pọ̀ àwọn ló mọ mi táwọn ń pè lọ́rùn náà olú kángun a bàbá mi àwíṣẹ àbọ̀rọ̀ àbọ̀yè olú kángun òde ọ̀run ògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ máa pe jésù bẹ́ẹ̀ ẹ̀ mọ̀nàmọ́ná ojú ọ̀run màromàro ṣàngó ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣàngó ni mọ̀nàmọ́ná ojú ọ̀run jésù náà lè máa pè bẹ́ẹ̀ ní church ṣé kì í ṣe fraud nìyẹn ẹ dẹ̀ wá ń kọrin jésù tí mo mọ̀ kì í ṣe ẹgbẹ́ ifá o kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà wáyé tó ṣe wáyé pé gbogbo oríkì tọ̀rúnmìlà iṣẹ́ tọ̀rúnmìlà ṣe lè wá fi ń gbé jésù ga ẹ wá ní jésù kì í ṣe ẹgbẹ́ ọ̀rúnmìlà. bọ́n ṣe gbé jésù wá yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ practice ẹ̀ tẹ́ ẹ mú ti ọ̀rúnmìlà kún ṣé jésù ẹ lọ sí church of england ná ẹ lọ church of england anglican ti ilẹ̀ yorùbá tẹ̀ tún ti yàtọ̀ ṣùgbọ́n ti tẹ̀ ń lùlù tẹ́wọ́ gbọ́ rẹ wá kìnnìkan kìnnìkan ẹ lọ sí Church of England kò sí ìlú kò sí nǹkan kan náà ìbá àwọn tó gbé Jésù wá nìyẹn mo sọ pé ọjọ́ kan mo máa lọ ọ̀rẹ́ mi lọ Church of England mo dẹ̀ máa torí àwọn èèyàn mo máa lọ síbẹ̀ màá dẹ̀ ṣe live video màá ṣe live video one hour service ni mo máa ń lọ ọ̀rẹ́ church ọ̀rẹ́ mi ni now màá lọ màá wá ní Church of England ni mo wà yìí o kí àwọn ará ilé kan lè mọ bó ṣe ń ṣe langley kan lè mọ pé scam náà ń ṣe Nàìjíríà ní church of England ló àwọn ló gbé Christianity wá fún wa bóyá ẹ lọ sí church of England kẹ lọ sọ pé ẹ rà àjànàkú ńlá tó kọjá mo rí nǹkan fìrí tàbá wọn máa là yín mọ́ psychiatric hospital ni kẹkàn dé church kẹwàá sọ pé ibà kínní kan kìnìkan kan bá ṣe ń ṣe yẹn tá a máa forí balẹ̀ tá a máa ṣe ibà Jésù ká máa ṣe gbogbo eléyìí tá a ń ṣe yẹn tá a máa forí balẹ̀ tá a máa yí nílẹ̀ tí a máa ṣe go and do that in church of England tó wọn bá ní gbé yín lọ sí psychiatric hospital bóyá ẹ pé kinní ṣọ́ọ̀ṣì tẹ ọ̀rẹ́ mi lọ ẹgbẹ́ memorial hospital ló wà before kò tó la ojú ẹ wàá ti bára ẹ wọ́n ti pa fún ẹ wọ́n ni ó strange sí wọn náà Charles kẹ lọ máa kí oríkì bóyá máa lóhùn ó ní piano mi piano ni ó ní tí bá tú ẹ lóyún máa tú ìgbà tí wọ́n ń ṣe nǹkan kan ní ṣọ́ọ̀ṣì àwọn ọ̀rẹ́ mi gbà yẹn ẹ á ṣiṣẹ́ ọ̀rọ̀ wá but ara àwọn tó ń rán wá láti Canterbury ara àwọn bí kinní yẹn ni mo bá ya fọ́tò náà tí mo nígbà yẹn bíi five years ago mo bá ya fọ́tò náà. ẹ lọ síbẹ̀ yẹn kẹ lọ kẹ lọ kẹ dé Church of England wọ́n gbé microphone fún yín kẹ wá máa kọrin pé àjànàkú tó kọjá mo rí nǹkan fìrí tàbá ní ká rérin ká lárérin kẹ máa sọ pé kẹ máa sọ pé onílé orí òkè tó ń ráfòpin ẹyẹ kẹ bẹ̀rẹ̀ sí ní kẹ gba sọ gbogbo yẹn kẹ máa ṣe àwọn àwọn pé kí ló kí ló ràn pẹ̀lú yín so wá ní sọ wá ní ṣẹ̀ṣẹ̀ yín lẹ́ ń practice ni because ko that thing has nothing the koriki has nothing to do with that religion that oriki has to do with ìṣẹ̀ṣe. oríkì tán fi tán fi activate àwọn energy àwọn àwọn àwọn òrìṣà ni kò lè kò lè kò lè kò lè energy kò lè kò lè activate Jésù because wọn ò lò fún Jésù rí àwọn òrìṣà ló lo oríkì yẹn so tẹ bá dé church ẹ ń kí àwọn òrìṣà lẹ ń try láti activate yes àwọn òrìṣà lẹ ń activate ẹ̀là ọmọ òyígí òun ni wọ́n ń pè ní ẹ̀là àwòyè ẹ̀là àwòyè ara orúkọ ẹ̀ nìyẹn ẹ̀là àwòyè wọ́n máa ń pè ní ẹ̀là mímọ́ wọ́n máa ń pè ní ẹ̀là àwòyè bẹ́ẹ̀ ni ìyá mi deported ẹni tó ẹ̀ṣẹ̀ dé nìyẹn there is a woman tó lùsì pin ẹ̀ ní UK ọ̀rẹ́ àǹtí mi lùsì pin wọn wọ́n lùsì pin wọn that was bí eight years ago ọ̀rẹ́ àǹtí mi ọ̀rẹ́ àǹtí mi gidi ni wọ́n wọ́n ti fún ní wọ́n nìí second time to pray ó lose pin ẹ̀ wọ́n gba pin ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe ó lè lọ ṣe kí ààbò kò lè ṣe nọ́ọ̀sìn mọ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi ló ṣẹlẹ̀ sí. ẹ̀là ni wọ́n ń pè ní ẹ̀là àwòyè ẹ̀là ìwòyè orin ta máa ń kọ ní ṣọ́ọ̀ṣì yẹn pé ni ó wo o àwòyè ni ó wo bàbá jésù mi wò àwòye ni ó wo bàbá ẹ̀là àwòye ni kò ń ṣe jésù wọ́n jí ni orin ẹ̀là ni wọ́n lọ ń kọ ní ṣọ́ọ̀ṣì ọlọ́run mi máa ọlọ́run fanfan ọlọ́run bàbá ọlọ́run ẹ̀là onínú funfun ẹjọ́ ṣe ẹ̀là wà nínú báíbù ni bíṣọ́ọ̀bù ajayi kára ló sọ pé ẹ̀là wà ló kọ ẹ̀là iná síbẹ̀ ṣé ní èdè ìbò èdè kíní wọn ṣọ́ọ̀kọ ẹ̀là síbẹ̀ ni ṣé àwọn òyìnbó kọ síbẹ̀ ni ẹnẹnẹfẹnẹwà orin ìṣẹ̀ṣe ni kì í ṣe orin christian kì í ṣe orin christian láì sí ìṣẹ̀ṣe christianity ò ní mínì nílẹ̀ wa lénìí ẹ bẹ̀rẹ̀ sí sọ english bóyá wọn àtúntà mọ́ kẹ má fi ìṣẹ̀ṣe gbé gba nídìí jẹ́ gbogbo ọ́fíìsì wòlíì tẹ create fake ni torí òyìnbó ò ní mínísírì wòlíì mínísírì wòlíì wo ni wọ́n àwọn èèyàn people naturally àwọn èèyàn làlá náà àwọn èèyàn ríran náà ẹ̀bùn ní náà kò dìgbà téèyàn bá ṣe wòlíì kó tó ríran kó tó là lánàá ìgbà kí ìgbà tí covid nineteen covid nineteen tó ṣẹlẹ̀ ńgbà yẹn bàbá ẹgbẹ̀jì of blessed memory òun ló prophet òun ló sọ bàbá ẹgbẹ̀jì tí àṣàbẹ máa ń gbé òun ló sọ pé ó dárúkọ mọ́ǹtì yẹn ó ní ní march ó ní nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa fa ìséde bàbá ẹgbẹ̀jì ló sọ náà. so tẹ́wọ́n máa sọ ní ṣọ́ọ̀ṣì wálẹ̀ mi òkùnkùn ewé lẹ̀ mi òkùnkùn ṣèbí báìbù ló sọ pé gbogbo nǹkan pátápátá come from above ṣèbí the same thing na ẹ máa máa contradict even what they teach in church contradict so jésù tẹ mọ̀ kò ń ṣẹgbẹ́ ifá ẹ ẹ mọ̀ jésù tẹ bá ní ẹ mọ̀ ọ̀rúnmìlà mi ò mọ̀ mi ò dẹ̀ mọ̀ ṣàngó ṣùgbọ́n ọ̀rúnmìlà bí àwọn ọmọ àwọn tó jẹ́ carbon copy ọ̀rúnmìlà wà nílùú yín báyìí àwọn tó jẹ́ carbon copy ògún wọn wà àwọn tó jọ ṣàngó tìwàtìwà wà àwọn tó jọ ọya as long as ojú face tí mo ní ìbáyìí èèyàn kan ló kọ́kọ́ ní fèsì yẹn ancestor kan ló ní tí mo dẹ̀ tó dẹ̀ ń pàṣẹ fèsì yìí from one generation from another ní face ojú mi yìí fèsì ojú mi yìí ancestor kan ló ní ancestor kan òun ló ní tó dẹ̀ jẹ́ pé nínú family àtúríra báyìí mo lá àǹtí mi kan àǹtí bíntù àǹtí kúlù wọ́n máa ní èmi pẹ̀lú wọn jọra burúkú burúkú ni wọ́n wọ́n kí n bo ẹ and their distance cousin àwọn ọmọ family màmá mọ́mì wa great great grandma mi ni wọ́n àwọn ọmọ àwọn ọmọ àbúrò wọn wọ́n dẹ̀ sọ pé èmi àti wọn gbogbo wa dẹ̀ máa ń jọra wọ́n ní pé ah bá ṣe wá àjọra burúkú burúkú èèyàn kan ló kárí fèsì yẹn tí gbogbo wa ń gbé káàkiri lé ni so tó bá tẹni tó bá lóun mọ Ọ̀rúnmìlà true àwa tẹ́ ń rí o ti mọ Ọ̀rúnmìlà true wa o mọ Ògún true wa o mọ Ṣàngó true wa o mọ Ọbalúayé true wa o mọ Ọ̀ṣọ́ọ̀ṣì because fèsì Ọbalúayé ń gbà yẹn ó sì wà lójú àwọn ọmọ ẹ̀ dèní fèsì òrìṣà ńlá ó wà lójú tó bá ti rí ọba lẹ́sùn o ti rọ́ Ọbàtálá fèsì àwọn ọmọ Odùduwà ó wà lójú ẹ̀ ó wà lójú Odùduwà fèsì àwọn ọmọ ìyá ọ̀ṣun ó wà lójú ìyá ọ̀ṣun fèsì àwọn ọmọ ọya òrìrì fèsì àwọn ọmọ èṣù láàlú wọ́n dẹ̀ ròyìn bí ògùn ṣe hansom wọ́n ní ògùn lákàyè hansom tó jẹ́ pé wọ́n ròyìn ògùn wọ́n ní ògùn ni wọ́n máa ń sọ pé ẹni tí obìnrin pàdé lọ́nà tó wá di ọ̀rọ̀ lénìí tó bojú ẹ̀ tó máa ní bẹ́lẹ̀ yóò jọkọ ẹni kó ṣáà ti jálè ẹni ògùn lákàyè ni wọ́n ròyìn bóògùn ṣe fáyìn wọ́n ròyìn